الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتسلعي لبنى النبي صلى الله عليه وسلم وزيك بيس إسلام ديك باتي إسلام واني وما قلورو ó ti ṣe gbé sá kúrò ní ìlú Mẹ́kà lọ sí ìlú Taif bóyá àwọn ẹni tó wà níbẹ̀ wọ́n jẹ gbọ́ wọ́n jẹ gbà ṣùgbọ́n nígbà tó dé Taif ìyàlẹ́nu ló jẹ́ fún bí àwọn ẹni tá a rí tá a sá fún ọmọ ẹni tí wọ́n tún jẹ́ ẹgbẹ́ táwọn ẹni tá a sá lọ bá wọ́n di àwọn òpónú ti àwọn ọmọdé kéékèèké wọn sanabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ lóko títí táwọn àbí fi lọ sápamọ́ sí inú oko kan ibi táwọn kàdá kó sí anábì fa apamọ́ síbẹ̀ lẹ́yìn ìgbà tí anábì wa wà mbẹ ọwọ́ àti àdúrà tá a sọ yìí pé ọ̀rọ̀ ń bẹ lórí ibi tí adéfin náà gbà wọ́n ṣùgbọ́n wọ́n kà á fún àdéhìí kan eléyìí tí ń bẹ náà dùn à eléyìí tí yẹn máa ń ṣe ní ìgbà pọ́njú ọlọ́run ẹlẹ́dàá wa ọba tó ga ọba àbùkún ara màlẹ́kà tó jẹ́ màlẹ́kà àwọn àpáta ọlọ́run sànàbí sallallahu alaihi wasallam wọ́n ń tọrọ yọ̀ǹda ń tọrọ àṣẹ lọ́dọ̀ ànàbí sallallahu alaihi wasallam. أن يطبق الأخشبين على أهل مكة أو حتى ترك ركال مكة ونقول أن أخشبين وقال بطن وقال بوس كان بيقوم لاسك kó wọn da ojú àpáta ńlá méjì tó bo ìlú mẹ́kà lọ́tún àti oṣù kó wọn da dé àwọn èèyàn àwọn ará mẹ́kà àti tọ́ìfù wọ̀nyí kó wọn da dé wọn mọ́lẹ̀ anabi sallallahu alaihi wasallam Ọlọ́run náà mẹlẹka láti jẹ́ wípé wọ́n ṣí àpáta bò wọ́n mọ́lẹ̀ kí kálukú òkúkú parun kí gbẹndàlùkì àmàtà wí òkúkú dé ọ̀pọ̀ ẹgbẹ́ tiẹ̀ because ògbódáwà Islam nígbà yẹn kò tí ì tayọ Mẹ́kà ọwọ́ ìgbà àkọ́kọ́. tálàbí gbìyànjú àti gbé lọ sí Taif nìyẹn ẹ̀tọ́ sí àwọn táwọn ti ṣe hijira lọ sí Habasha nísìn ọlọ́wọ́n arán náà lẹ́gà tó mójútó àwọn àpáta wípé òun fẹ́ àṣẹ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tánàbí ọ̀pá òun láṣẹ kó ó sí àwọn àpáta ìbò àwọn ará Mẹ́kà ìmọ̀lẹ̀ ok tí wọ́n bá sì bò wọ́n mẹ́lẹ̀ tí gbogbo wọn parun la fẹ́ pè mọ́ tàlàfẹ́ pè mẹ́ ìdí ni tó fẹ́ pé yẹn gbọ́dọ̀ ní àròjinlẹ̀ àyàfi tí ìbá ṣe tọrọ ọlọ́ọ̀lẹ́ ṣe ń ṣiṣẹ́ tẹ̀sí àsìkò táwọn ẹni tó ń pè lọ sí ìdìtọ́ lọ́n tí wọ́n sọ̀ ọ wá lágbára láti fi jọba mú gbogbo wọn ọ wá sọ pé gbogbo wọn ní kẹ́ ẹ mú tọmọtaya ẹ sì má da wọn dúró nítòsí ẹ kó wọn lọ kirikiri tó ìjọba náà bá sì kó àwọn ọkọ̀ ránṣẹ́ àwọn ọkọ̀ giriwo giriwo wọ́n máa mú wọn tọmọtaya tọkọtaya tí bàbá tọmọ tìyátìyà sáko gbogbo wọn ó di kirikiri ìlú bá dá ìlú dàpọ̀ sẹ́ni kankan lù mọ́ ta ló mọ̀ wá pè àbí ọba máa pò giri lẹ́yìn ògiri ẹ má ṣe bá àwọn ẹni ìṣáájú ti ṣe o tí wọ́n fi palẹ̀ wọn mọ́ o tẹ́ ẹ máa fi tán wà ní ọmọ ẹ kirikiri lẹ́yìn náà bá ṣe bí wọ́n ṣe ṣe wọ́n kọ́ náà lọ a. Ah ṣé ògiri wọn máa kó lọ kirikiri létí ìdí nu tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ pè yẹn lọ sídìí ẹ̀sìn Ọlọ́run yóò tún lọ bomi sùúrù mu yóò sì jẹ́ni tí yóò ní ìfọwọ́wọ́nú tó pọ̀ nítorí kí àwọn ẹni tó ń bá sọ̀rọ̀ tó bá yẹ pé ọba yé wọn bíi tiẹ̀ à nídìí láti bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ àwọn lò sí ọ ní understanding wọ́n lò sí ọ ní ẹ̀kọ́ ìwọ gbọ́dọ̀ wá come to their level nípa sùúrù òní wò kó ọgọ òní wò kó ọmọ yìí òní wò kó rí wọn pé ẹ̀yin agbọ́n torí tó máa ti ń wo bẹ́ẹ̀ ó kúkú gbalé rẹ̀ jókòó nítorí pé ẹni tí kò fẹ́ láti rí ibi táwọn èèyàn kù sí kò ní gbéra rẹ̀ lọ bá wọn pọ̀ ní mẹ́sẹ̀gì kan tó ń fẹ́ jíṣẹ́ rẹ̀ fún wọn agbọ́dọ̀ ṣàkíyèsí lẹ́yìn alẹ́ bí sallallahu alaihi wasallam àdúrà ti gbà báyìí màlẹ́kà ni ẹ jẹ́ ká sí àpáta ká dàbò wọn mọ́lẹ̀ kí kálukọ́ parun ká sí wọn. ṣùgbọ́n ànábì tó ní àròjìnlẹ̀ ànábì tó máa ṣẹ́tọ́ lọ́n fi ràn ànábì ní rárá o bal asta'ni bihim rárá o ẹ á lọ́ wọn lára ẹ á lọ́ wọn lára ẹ á kán wọn lójú. لعل الله يخرج من أصلابهم من يعبده لا يشرك به شيئا bọ́yọ̀ náà wọ́n yọ jáde lára wọn láti bàràbàrà dí àwọn ọ̀daràn yìí ọlọ́run lè yọ jáde láti bẹ̀ àwọn ẹni tí wọ́n máa sin lọ́n lónìí kan tí ò ní fi nǹkan kan sorogún sọ̀lọ̀ ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ nítorí pé àwọn ọ̀daràn ló bí àwọn múmi àwọn mùṣírikúnà àwọn ló bí muwahhidun kánàbí òtún wá sọ pé ó ti wá tó gẹ́ bá àwọn ẹbá mi pa ọrùn kálukú sinmi kí wọn má làárò jinlẹ̀ wọ́n pa wọn tọmọtọmọ tí ń bẹ́ẹ̀ dì wọn ni bíi tànàbí Nuh alayhi salam wọn ni la tadhar ala al-ardi min al-kafirina dayyara innaka in tadharhum yudillu ibadaka wa la yalidu. ilà fàájìrán kẹfàrà ọ̀pọ̀ àwọn ọ̀rùn pinnu ẹni tí ìjáde nù wọn tó ẹ pé lẹni máa gbé jókòó ìwọ Ọlọ́run parun. kí ló dé torí tó o bá dá wọn sí wọn máa nu àwọn ẹrú rẹ lọ́nà ni. ọ̀dà táwọn gbàgbọ́ tí wọ́n sì kọ̀ láti ṣètò lè mú jáde lára àwọn àwọn ọmọ tí ó ṣètò gbogbo ọmọ tí wọ́n bí náà ọ̀daràn kò sí tó kù anabi Nuh alayhi salam ó di wájú ó di lẹ́yìn ó di lọ́tún ó di lọ́sì kò sáyè tẹ́nìkan fi lè bọ́nu wọn bìtẹ́ inú tí wàá rí pẹ́ni tó gbàgbọ́ pọ̀ rárára bóòlù ọkọ̀ tí omi ṣe fẹ́ tóbi tó èèyàn mélòó lọ fẹ́ gbé wọ́n á jẹ́ pé gbogbo ẹni tó gbàgbọ́ àti ẹranko tí kọ́wọ́ tí èsè mùmínì tí èsè káfìrì àbí òye wa àwọn ẹranko tó kútọ́ lọ́ọ̀ ṣe gbogbo ìgbà àtàwọn kòkòrò àtàwọn ewéko àtàwọn gbogbo kíní tí gbogbo wọn wá di rẹpẹtẹ lé ayé lónìí gbogbo àwọn ìyá àti bàbá kọ̀ọ̀kan ìyá àti bàbá kọ̀ọ̀kan ìyá àti bàbá kọ̀ọ̀kan àbí òye gbogbo ìlànà bínú àkóso náà kọjú pẹ̀lú ẹni tó yẹn mélòó wà lẹ́rù kọ́ ọ̀dẹ̀ ẹni tó gbàgbọ́ ọlọ́run ni jù wọ́n ń wẹ́rẹ́ bóòlù ọlọ́run pa wọn anabi musa bóòlù ọlọ́run pa wọn àwọn èèyàn anabi muhammed sallallahu alaihi wasallam àbámọ pé bóòlù pa wọn run táwọn wà wà àìwá a lè wá àwọn ẹ̀ka tó islamu kóńkó kóńkó ṣe kẹfẹ́rí abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ ni bóyá islam ọba ti dọ́dọ̀ kò sí mánu islam sọ lọ́jọ́ ogun ẹ wojú sí ìṣẹ̀lẹ̀ islam ti lágbára díẹ̀ sọ anábì sì ń sọ pé tí ọba fi lè kó ìparun báwọn èèyàn tí mo kó lẹ́yìn yìí báyìí kò sẹ́ni tí ó sìn wọn lọ́wọ́ ọba malókè pẹ̀ ọjọ́ tó ti lọ àmọ́ tó ọba fi lè pa wọ́n run kò sẹ́ni tí ó sìn ọmọ ọkè tó bá jẹ́ pé jọ̀ọ́ lọ́lọ́run bá pa kálukú run kọ́ islam ọba ti ọba ti dìtàn torí rẹ̀ ká lárò jinlẹ̀ ọ̀dà ọ̀ ẹ̀hẹ́n nísìnyí òun ṣe lè má mú ní mọ́sálásí àwọn jọmọ́ wa gbọ́dọ̀ sí ọ lẹ́nu ọwọ́ aláburú sọ́jà mo ti ń wo kí ló lè ṣe òòrí ó ń wo kí ló lè ṣe òòrí wa ni kókó àwọn ọmọ wa ẹ̀kọ́ àwọn bọ́ìsì ránṣẹ́ òun ọba dá a máa ń gíngín lọ́ba kó ọkọ̀ lọ́ọ̀rì kan ránṣẹ́ tàwọn bọ́ìsì wọ́n bá ń sọ̀kalẹ̀ gbà ah, gbogbo àdúgbò kí ló dé kí ló ṣẹlẹ̀ àti gbogbo jẹ́ máa ń wọ́n wọ́n sàlámù alaykum wa rahmatulah sàlámù alaykum wa rahmatulah wọ́n yà sàlámù alaykum ẹ̀ máa bọ́ mọ́tò. bàbá ìmáàmù fọ́ mọ́sálásí àbí ọ̀fọ́ ọ̀fọ́ torí ẹ ìyẹn lo chance pé mo ní chance mo ní kíní ọba gbogbo ń tọ́ da jẹ́ èèyàn gbọ́dọ̀ ní ìfọwọ́nú èèyàn gbọ́dọ̀ ní farada èèyàn fi rírí sáláìrí èèyàn fi gbígbọ́ sí aláìgbọ́ ìní máa jẹ́ islam ọlọ́wájú ìní máa jẹ́ kí dàgbàsókè kọ́ bá àwọn mùsùlùmí wàyí làtàrà ní tí kálukú ń ṣe láìdá síra wọn láàmú àfi bíra wa àní tó báyìí jókòó lálẹ́ àti fọlọ́pàá múra wa tipẹ́ ọlọ́pàá kú mọ́ ẹ̀yìn ti mọ̀ iléeṣẹ́ ọlọ́pàá àfàwọn ìtọ́nà sànú àwọn àfi gbogbo èèyàn jẹun ni àtẹnudọ́ múyàn wa àti ẹni tí wọ́n mú wá kálukọ́ yàpò rẹ̀ o tàbá sì kó mẹ̀ sátún rẹ̀ mọ́ àní rẹ̀ mọ́ mọ́sálásí ọ̀fà àní lè ríra wa mọ́ àìríra ẹni mọ́ yóò sì jẹ́ kọ́tẹ̀ ọmọ àpọ̀ èèyàn gbọ́dọ̀ ní sùúrù látara anabi sallallahu alaihi wasallam kẹ́kọ̀ọ́ ó sọ̀kalẹ̀ sílùú kanis ẹbọ pọnlu wọn ń gbìyànjú láàrin wọn gbìyànjú láàrin wọn ó rí pé àwọn kan máa frustrate rẹ pé ah, ẹ ẹjọ wa gbogbo ètò ẹ̀sìn tó ta ìlú wa omi agídí wọn fi dá wa omi làwọn mú dàgbà gbogbo àwọn sílọ̀ ká sílọ̀ ànígbà ànígbà wọn fẹ́ lé ọ́n lónìí wọn mọ̀ sọ pé tí generation tí ọba gbọ́ ọba gbà ọlọ́run ó sin àwọn kan náà àwọn ọmọ tí nítorí pé kìí ṣe pé kẹ́ni tí ó gbọ̀kọ́ gbà kọ́ pọ̀ ńlọ́jà lọ́dọ̀ tiwa. la an yahdiya Allahu bika rajulan wahidan khayrun laka min humri na'am tọ́lọ̀ ń bá tara rẹ̀ fi yẹn kan ṣoṣo tó bá fi mànà ó lóore fún ọ ju owó tó wọ́n jùlọ. ẹ méjì àgbàgbé àdìsí nígbà kankan ìmùwà ìsèpínkẹ́ni tọ́gbọ́ tí pọ̀ we are not selling goods. táwa sọ pé ọjà kújà ọjà olókùjà àfojúsùn tiwa olùkíkọ́dà kó sí pé èèyàn kan lọ́mọ́nà apò oríire Njọta àbá ti wà bẹ́ẹ̀ adépáwa náà nǹkan míì la gbà lérò pẹ̀lú pèpè tá à ń pèpè ajẹ́ pé mi ní dàwa láàmú nù. tèèyàn wá ṣe sùúrù tí ó èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa ẹ̀ ṣépè fáwọn èèyàn tí ń pè because tó máa ń fún wọn tó bá padà lọ sẹ́ńkọ́ so ajẹ́pọ̀ láàánú nù ẹni tí ó bá sì pè yàn sí díẹ̀ sí ọlọ́run yóò láàánú àwọn èèyàn ti ń pè ọ́ pé ọlọ́run bó ṣe ṣe mí lóore jẹ́ kó orí ọ̀kárì tí wọ́n ìdí tí fi ń pè wọ́n nù òun náà akọ́lọ́ yẹ máa tẹnu rẹ̀ jáde pé wọ́n máa fún wọn èmi ń bẹ náà pé kó mú jáde láti bàràbàrà dí àwọn aláìgbàgbọ́ yìí àwọn ọmọ tí wọ́n padà wá sílọ̀ ọlọ́run sì gbà bẹ́ẹ̀. táàní nínú bàbá àwọn sàhábà wọn wàá kó àwọn tó dàgbà ẹni bàbá rẹ̀ jẹ́ pé káfíìn àfàwọn díẹ̀ táwọn bàbá wọn gba Islam. ṣé eléyìí ò sì dín kankan kù lára wọn pé ẹni bọ́ ọmọ káfíìn nínú wọn náà ìgbà tí bàbá rẹ̀ jẹ́ káfìrí òun kọ́ ṣebí mùsùlùmí eléyìí pàtàkì wọn ń bẹ lọ́n kó mú jáde látara wọn torí ẹ̀ kò sí nínú làákàyè o kó máa báyàn jẹ́ pé ìwọ wo ibi káfìrí bàbá rẹ̀ ok kí n tó jẹyàn bàbá mi gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kémi ò tó jẹyàn ní ìsìláàmù yìí bàbá bàbá mi náà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kí n tó jẹyàn nínú islam yìí bàbá bàbá bàbá bàbá mi náà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí níbo ló wá wà lákọọ́lẹ̀ mẹ́ níbo ní kálukú ábílẹ̀ rè ń paṣẹ tiẹ̀ ọlọ́run níbi ọlẹ́rìí ń pa ti bàbá rẹ ọlẹ́sẹ̀ wọ́n ló ti bàbá sọ́fìn kúfúrú kò sí níbi ọlẹ́rìí ń pa ti bàbá bàbá rẹ a gbọ́dọ̀ ṣàkíyèsí àwọn arìyẹn tẹnìkan máa sọ pé ẹ ìwọ owó wọ́tẹ́ pé wọ́n wí sílẹ̀ sí islam ni ìwọ ń islam wọn fi bí ọ irọ́ lásán ta ni wọ́n fomi islam gan bí bí ọba ríra rẹ mùsùlùmí tó sì rí bàbá rẹ mùsùlùmí tó bá bàbá ńlá rẹ ní mùsùlùmí wọ́n sírò rẹ̀ so ọba àwọn káfíìrì ńlá náà bàbá bàbá rẹ kò sí ẹni náà kò sí jẹ́ pé àwọn sàhábà ní ọ̀dọ́ ní islam ti bẹ̀rẹ̀ síbí àwọn ọ̀rọ̀ àwọn bàbá wọn là ń sọ yìí kí ni pìlẹ̀ wọn ìbọ̀ sẹ̀bọ̀ làwọn náà táni mùsùlùmí ni wọn kọ́ lọ́wọ́ tó rán nàbí sallallahu alaihi wasallam sẹ́ ebi kùfàr kùfàr náà ni ọlọ́wọ́n á fi islam sànù wọn torí pé àwọn èèyàn gọ̀bàjẹ́ láwùjọ tí wọ́n ń gbà ní ẹ̀yàmẹ̀yà ìlú pé ń ọmọ ìlú kélédè òkè ẹ̀yin kọ́ wọ́n bí yín nínú islam ìyá yín ní islam bàbá yín ní iman sá ìrọ́lásì tẹ́lẹ̀ ìjẹ́bù tó ṣe jẹ́ mi tó bá gba islam lónìí àti wọ àtàwọn àti dọ́gba competition wa bẹ̀rẹ̀ láàrin wa pé ká múra sí payọ̀ ọlọ́run káwọn lè tún jẹ́ pé àtúndájú ọlọ́run wájú ọlọ́run kí wọn náà lè jẹ́ pọ̀ dájú wá lọ́wọ́ wájú ọlọ́run bí islam ṣe rí nu islam ò ní déètì pèsè o ti pẹ́ nu islam so ẹni tó dé kò lè dàbí rẹ nígbà tí ìṣẹ́gbẹ́ olóògbò ni. torí rẹ àwa náà gbọ́dọ̀ sọ̀rọ̀ ìtinú a sì gbọ́dọ̀ pọ̀ ládùá kò tó pé mo mọ̀rọ̀ sọ kò tó pé mo lẹ́rìí lórí kí nǹkan mo lọ sí dáwà abẹ́dẹ̀ wọ́lọ́ àwọn èèyàn yìí mo fẹ́ lọ ṣàlàyé tó fi yé mi fún wa ni wọ́lọ́ yóò yé wọn jẹ́ kí n tí mo bá wọn so sí wọn láǹfààní má jẹ́ wọn sì mí gbọ́ so wọ́n gbọ́dọ̀ máa bẹ́nu àdúrà wa gbogbo ìgbà kése kékeré máa ṣàdúrà fúnri ara mi lásán fún àwọn ọmọ mi fún ìyàwó mi fún kìnnìkan mi àwọn èèyàn tí mo tún pè sí di ẹ̀sìn ọlọ́run ìwọ ọlọ́run àlàyé tí mo máa ń ṣe fún ọjọ́ ọmọ ayé wọn sì jẹ́ kí wọ́n lè máa mú lò ibi tó rí rí wà nù jàmá ibi tó rí rí wà nù kése kọkàn sọ̀rọ̀ dálẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti gbọ́ ayé wa mélòó ló ṣe wá láǹfààní bẹ́ẹ̀ àwọn olùmọ́ni ó ní í ṣe pẹ̀lú ẹni tí ń bá wa sọ̀rọ̀ náà ìdí táwọn ọ̀rẹ́ fi lára wa ẹni tí ń bá wa sọ̀rọ̀ tó wá pé ahọ́n rẹ̀ lásán ló ti ń jáde wọ́n ní tó bá jáde gba etí kan wọlé etí kejì ló máa ń gbà jáde àmọ́ tẹ́ni tí ń bá wa sọ̀rọ̀ bá ń bá wa sọ̀rọ̀ tọkàntọkàn ọ̀rọ̀ tó ti ọkàn jáde kò níbi méjì tó ti fẹ́ jókòó tọ́lọ̀ fún sí ni ẹnìkan á lè sọ pé ah ìmọ̀jẹ́ sọ pé pípé èèyàn kọ́ lọ́jà nínú àdéhì kan tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé wọ́n fi wọ́n ṣe àfihàn gbogbo àwọn ìjọ tó ti síwájú àti ànábì wọn wọ́n ṣe àfihàn wọn fún òun rán ànábì kan kò séèyàn lẹ́yìn ẹ̀ kan wa ma'ahu ar-rajulu aw ar-rajulan ẹnìkan àbẹ́ni méjì lọ́tẹ̀lẹ̀ wọ́n sì rán anabi kan máa láàrin yẹn mẹ́ta sí mẹ́wàá bóun ṣe tajú kán báyìí ló ń bá ráwọn yẹn kan tó lọ jàrá bá rò pálù sọ fún pé Musa wà kọ́wọ́ Musa nù àtàwọn èèyàn wíwọ̀ kan wọ̀ kan mo bá èèyàn kan tó هذا قومه ومعهم سبعون ألف رجل يدخلون الجنة بغير حساب ولا عذاب èèyàn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin sì ń bẹ láàrin wọn seventy thousand tí wọ́n wà àlùjẹ́nà láì ṣèṣirò láì jìyà. níta fẹ́ lò ń bẹ̀rù mọ̀ wá rí àwọn èèyàn kan tí wọ́n lọ jantirẹrẹ mo kọ́kọ́ ráwọn èèyàn kan lọ jàrá ma ọ rò pé àlùmọ̀ àtẹ̀mí ni kótó wa sọ fún pé ànábì Musa ni àtàwọn èèyàn rẹ̀ kótó tún di pé ráwọn èèyàn kan lọ tí jà kí wọ́n á ní tùmọ̀ sọ pé èèyàn tó pọ̀ ìníjọ́ tó ń òun rò pé ìjọ tó ni ànábì ṣùgbọ́n ọlọ́run ọba ló ṣe lọ́sọ̀ọ́ lọ́dà lọ́lábẹ́ ike kọjá aktharul anbiya'i atba'a kọjá pé òun lọ́pọ̀ jù nínú àwọn ànábì ọlọ́run lẹ́ni tó lérò lẹ́yìn ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ fún kí èso ní sojú kòkòrò rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọgbà wa níyàn láti fẹ́ yàwó bímọ. torí kọ́ o lè fi pípọ̀ wa kọ́ ọ fi ṣe fáàrí níwájú ọlọ́run náà eh, níwájú gbogbo àlùmọ̀ yòókù tó bá jọ pé rẹ òun náà púpọ̀ èèyàn púpọ̀ púpọ̀ mu ni kọ́ kọ́ fẹ́ máa pawó sẹ́wọ̀n a bá ní wá wá wọn dà àbí one plus one equals to two naira ṣe láàmú lọlé ṣe eléyìí túmọ̀ sí pé káwọn náà máa ṣàdúà pé kọ́lọ̀ ó pèsè ẹni tí ó gbọ́ níta ń wí tí ó sì máa tẹ̀lé nítorí pípẹ́ ní lọ́síwájú wá wà díẹ̀ sí ibẹ̀ ni ọjọ́ ọ̀la wa ńlọ wà nídìí ìlọsíwájú nípa ẹ̀sìn. àkọ́kọ́ kọ́kọ́ rẹ ni tí ó bá sọ̀rọ̀ lọ the first achievement nù ẹlẹ́ẹ̀kejì káwa rẹ ni tí ó tí ó tẹ̀lé bàbá rẹ ni tí tẹ̀lé ìlọsíwájú ti bá wa ànábì sí ọ sọ fún màlẹ́kà báyìí màlẹ́kà ò ní bara o ò ní bínú o nítorí rí yẹn wọ́n yìí sẹ́lọ̀ lórí nítorí wọn bá ní kí wọn ṣe wọn máa ṣe nítorí ṣẹlẹ̀ tí màlẹ́kà ò fi jẹ́ wípé ànábì kan rí wípé wọ́n ṣí àpáta bò wọ́n kálukú wọn kú oníkàṣẹ tọ́lọ̀ fi pa oníkíkọ́ lọ bá ànábì sallallahu alaihi wasallam kọ́ gba àṣẹ lọ́dọ̀ rẹ̀ nítorí bá fẹ́ ni kò sí. rò pé wa màlẹ́kà sì ṣe bí èèyàn wípé irun tẹ́tẹ̀ ṣe fún ànábì yìí báyìí ọwọ́ ti kọjá pé public prosecutor ni ó gbé wọn lọ court fẹmọ pé àwa ní ayé ìsìn níta nìkan sí ọ ó sì ọ kọjá sísọ wọn á ní àdákùn ẹmí ìfẹ́ràn ẹmí ìfẹ́ kọ̀rọ̀ dé court ẹmí ìfẹ́ kọ̀rọ̀ irú bàbá eléyìí bá pọ̀ àwọn èèyàn máa pààyàn nígbà wọn sì pààyàn tó bá tún lọ abẹ́ ṣẹjọ́ yóò tún lò wọ́n ṣẹjọ́ ọ̀yá kí public prosecutor kó gbégbèsè ìjọba ni kó gbé lọ ilé ẹjọ́ abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ ha irú rẹ irú rẹ náà ni iṣu wípé ìgbà tí màláìkà ọlọ́ni lọ bí anábì sallallahu alaihi wasallam léèrè níta bá ń fẹ́ ni wa sọ pé ọ̀rọ̀ táwọn eléyìí ti kọjá pé níta bá ń fẹ́ ẹjẹ́ ata kele bó àwọn wèrè kíkà ó sinmi àwọn jẹ́ wèrè ó là ká ìbọ̀ àti ọjà di lára o so màláìkà. àṣẹ ọlọ́run làwọn ń tẹ̀lé fẹ̀ràn kẹ́nìsì tó bá fẹ́ nìkan tí a fi sọ ẹnu lé yín ó sì jẹ́ ọdẹ tí ìbọn kò dúró gbẹ́jọ́ ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìgbà tó ṣe kó ń fúnra ara rẹ̀ ọmọ ọkọ náà ni bẹ́ẹ̀ni tó gbé lọ́gbọ̀n ọba sọ́ra yóò gbé ṣubú. kí ni kò wá ṣe wúwo yóò ti kọ́kọ́ dáná bolẹ̀ ẹ̀yin wá fún ní instruction pé gbogbo yòówù ó lè rú yẹ gbogbo yòówù ó lè dàbí ìgbà tó fẹ́ sẹ́rù bàyàn lóru tó bá yọ sí ọ don't shoot before my instruction sọmọ èèyàn gbọ́ instruction àbí kí ló ń pè é yọ dáná bo lẹni tó yẹ pé bàbá ó lè kó ti sá lọ nígbà tí nǹkan wá ń ti ń da koríko rú ti ń da fúláwà rú ti ń kí lè léyìn ta lọ ọbẹ̀ o tó o bá sọ̀rọ̀ tí mo bá ti sí iná máa dáná ya orí ẹ̀ so ibi tí wọ́n ti sọ pé máa dáná ya orí ẹ̀ bàbá ó lè sọ pé don't shoot without my instruction kékeré ni kò ní dáa fún instruction náà yóò sí iná ni bọ́ọ̀mù èèyàn sí ọmọ èèyàn burú gan àwọn akẹ́kọ̀ọ́ òbí before dá kíní kẹ àbí before complete kékeré yóò dáná bolẹ̀ ni. náà ọgá ọ̀gá sọ́jà kan nàìjíríà mẹ́ táwọn ọmọ ṣíà tí wọ́n sọ pé ọgá àwọn sọ́jà kọjá bẹ́ẹ̀ yìí náà rí tí ọgá sọ́jà tó wọ́n sọ pé "a ní kọjá àbí ńlá àwọn kọjá o kò sí ti pé kí àwọn ọmọ lọ ta wọn ìtàkùn ò lè tàwọn dúró wò pé sáwọn táwọn bá da ìbálẹ̀ ní sani odò tọ́ oní àwọn abọ́ wájú bó ń fẹ́ lọ negotiate pẹ̀lú wọn bí sẹ́ wọ́n á rìn bọ́ síwájú yìí à àwọn kò gbèrègbè tikoto tikoto lórí wọ́n ti wọ́n ti dọ̀ wọ́n ti dùbúlẹ̀ kékeré ni àwọn da iná bolẹ̀ ń bì à ọ̀gá sọ́jà pé don't shoot ẹ sì gbé àwọn ń ni nígbà tí wọ́n tún rí i pé ọ̀rọ̀ tí ọ̀gá àwọn bá wọn fà ó ti fẹ́ máa mú àrífín lọ́wọ́ báwọn èèyàn ṣe ń bọ́gà àwọn sọ̀rọ̀ ẹ́ àwọn sọ́jà tún kọ́kù mẹ́fẹ́ on oh, ice don shoot. ọ̀tẹ́ torí tí ọba tún wí ó rí i pé ọ̀dà àtàlákọ̀ọ́kọ́ ti pẹ́ àbí ẹ̀kọ́ ni wàhálà wọn dáná gbolẹ̀ ni tó ọlọ́run sì mọ ẹni ọ̀pá yín ẹgbẹ́ yìí ti kú náà. èdè ń bọ́ mi yẹn ṣe wá tiẹ̀ wàláì tó bá yẹ pé èèyàn lẹ́vù ni màlẹ́kà wà ayé ti parun màlẹ́kà ọ̀dájà ànábì gbé ni kò need instruction yọ pa gbogbo ẹdí máa wọn ní kálukú ọlọ́wọ́ gbé ti dé lórí àníyàn rẹ̀ báwo èèyàn rí mọ́ abẹ́gbẹ́ ọlọ́wọ́ di kálukú pẹ̀lú àníyàn rẹ̀ ẹbí màlẹ́kà tí wọ́n gbé ìwòsí lẹ́nu ni ìjọtọ́nà ń bá pọ́ lásán ní kọ́ fẹ́ fèrè sí kọ́ fẹ́ àtẹ̀gùn sí wàlá ìjọba jẹ èèyàn ni yóò ti dàn o òun fẹ́ wo kí ni ọ̀sẹ̀lẹ̀ bóyá ní oṣù you see yóò tún máa wọ pé ebe ẹnu kún wọn pè padà ni yóò fẹ́ sí wo pé wàlá ìbí tọ́ mi èèyàn dé tẹ̀bí ẹ̀rọ tó bá ní má sí ìsásùn yìí o bí àwọn Yorùbá ṣe máa ń ṣàjọyọ̀ wọ́n lè ti ṣe àwọn ọbẹ̀ ọbẹ̀ ọbẹ̀ sínú bàṣíà bàṣíà bàṣíà àwọn ẹran tó rí rú ẹ̀rí wọ́n ti ṣe wàrà tó nu ti bókè wọ́n á jẹ́ yàrá yín wọ́n gbé sí ọ̀hún pé èjì lóru ó jìyàn kẹ kó tiẹ̀ dánwò kí o gba ayé tó ń gbọ́ ò ó ní fọ́lù ẹ̀dẹ́yọ̀ kẹ́nà so wọn náà bá máa mú hmm, epo wọnú wàrà ipò gbogbo wọn ẹ má dédìí ọbẹ̀ kékeré ni náà kú ní mà ọmọ èèyàn ṣe rí nítorí bá ní má ṣe ni máa wúyàn jù ẹ tí èèyàn bá ti fẹ́ kéèyàn ṣe nǹkan ẹ má wulẹ̀ sọ àmọ́tá má dé gbogbo lẹ́kùn ní kó sí má sí lẹ́kùn yìí o pẹ̀lú ògbó ọlọ́run yóò kọ́ sí kí lọ́wọ́ àmì kọ̀ wá kọ̀ kó tó ń bá ti sí kó wọ́n parun wọ́n dé bẹ́ẹ̀ náà so torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn màláíkà tó bá pẹ́ máa ń dáṣẹ́ tí wọ́n jẹ́ àbúrò wa ṣẹ̀ṣẹ̀ máa gbàṣẹ lọ́dọ̀ ànábì ànábì ọkàn rí pé nǹkan ti ṣẹlẹ̀ ni èyí sì fẹ́ káwọn èèyàn yóò kú ó tún dà lókè yá torí ẹ̀ àwa náà ká máa ṣọ́ra wáyé o ìgbà tó yẹ kí wọ́n fẹ́ gbèjà ànábì sallallahu alaihi wasallam ànábì ló wọ́n fẹ́ wọ́n fi wọ́n lẹ̀ pé wàhálà bá ti ń sóògùn tẹ́ pé òun lóògùn kú apààyàn ní lédè kúkúrú wọ́n ní ọkọ̀ kan tá a máa pè wọ́n pé àáfà kọ́tàlì ẹsẹ̀ balárúbá jẹ́ nù kódà wọ́n tún ní pé kọ́fún àáfà kátàlì àbí òye wa pé apààyàn ni gbogbo ẹni tó bá ti bàjá pé mo fọ́ ọjọ́ méjì wọ́n sì ti dáwọ́ lẹ́ẹ̀kí nígbà kejì lẹ́ẹ̀kẹta àwọn èèyàn ń kú lóòótọ́ lọ́ba di mọ́kàn ládùúgbò ta lọ tọ́ ọ́ọ́ ọba fẹ́ tún kankan sí ilé rẹ̀ ó lè mọ àmọ̀ kọ́ sọ fún un ní tipa pé iwájú ilé tọ́wà ilé kẹjọ sílẹ̀ òní ẹja sùn tẹ́yìn bá wa tó kẹ́ ẹ pòsè àbí kẹ́ ẹ digun wa bá pé aa àfa láti bo síbo láti pẹ́ ọ̀nà tí lé wa lẹ́jà àfẹ̀sí kíkọ burú ẹlẹ́nu ẹ sọ̀rọ̀ ìjọ méje sẹ́wọ̀n pé ọ̀daràn làwọn eléyìí wọn ò sí nílànà anabi wa muhammed sallallahu alayhi wa sallam alìjánu ni wọn lò kése kí o ni wọn mọ kése kí o ni wọn mọ ìdí inú tó fi jẹ pé àáfà ó ti di gbólóhùn kan tí máa lò fún àwọn babaláwo láwùjọ àwọn yorùbá yìí ẹ àtọ àfà lọtọ gẹ́gẹ́ babaláwo ó ní à wọn lọ sílé aláwo wọn lọ sílé alágbègbè àwọn afáà náà ni wọn bò ń yẹ wò mo rò pé ti yé wa aha babaláwo náà nìyẹn babaláwo náà nìyẹn sẹmíhìn máa ṣe níjọba ayọ ọkọ kò ṣùgbọ́n babaláwo náà adúpẹ́ fọlọ kó wọn ṣe bẹ́ẹ̀ lẹ́yìn táwọn afẹ́ ìṣiṣẹ́ babaláwo ńlẹ̀ adúpẹ́ fọlọ bí wọn bá sì ń ṣe kàn lọ túbà tó tẹ bá lọ kú lórí rẹ̀ ọ̀ràn ni ọ̀ràn ni tẹ pẹ sí o mo rò àwọn náà bá sì ti parí ti pẹ́ ẹ̀yin kọ́sítọ́mù àwọn náà ni kọ́sítọ́mù ni ọjọ́ tó tu àbẹ́ ẹ̀kọ́ ni ẹ̀ ń torí pé wọ́n wá wọ́n wá wọ́n wá ọjọ́ òtù torí ọ̀dọ̀ wọ̀nyí ọ̀dọ̀ wọ̀nyí ẹ̀yin ayé lọ bẹ́ẹ̀ bá ti lọ mọ́ àwọn náà wọ́n pọ̀ ètò sì ní sẹ́lápá yọ padà sí di sẹ́ẹ̀rì eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. anabi sallallahu alaihi wasallam wá sọ̀kalẹ̀ sídi igi dẹbìnù kan nígbà tí ń padà bọ̀ wá sí Mẹ́kà níbẹ̀ ló ti wá dìde dúró tó ti ń ṣe sọláàt lóru yẹn ìyẹn ni pé a pè wọ́n wọn ò gbọ́ a bá wọn sọ̀rọ̀ wọn ò kò túmọ̀ sí káwọn gbàgbé orí ara wa ẹja kíyèsí o bíkọ́sì gbà míì á dàtùpà tó ń tàn mọ́lẹ̀ fáráyé nígbà tí inú tiwa sì ṣókùnkùn birikiti ẹ̀rí ọ̀rọ̀ náà ni ó ní wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa 'amila salihan agbọ́dọ̀ ṣàkíyèsí àárín kò tó pé ká máa pèèyàn sẹ́sìn ọ̀nà àfi káwa náà máa mójútó ra wa èmi ṣe dáwà ni èmi dáwà ni gbogbo dáadáa tó wá ní kéèyàn máa ṣe wọn ní èsì kankan so a gbọ́dọ̀ kíyèsí pé àwa náà ń ṣe dáadáa bó tilẹ̀ jẹ́ pé àánú ọlọ́run pọ̀ àwọn olùmọ̀ sọ pé tí èèyàn bá jẹ́ ẹni tí ń pèpè lọ sí ìdìtọ̀ náà tó sì wà sẹ̀sẹ̀ à sísè ẹ̀sìn náà pẹ̀lú pé gbogbo ọ̀ràn yẹn mójútó ṣùgbọ́n iṣẹ́ dáwà dáwà dáwà tó fi síwájú yìí látàrí á kàwé á ronú sí ní táǹkà á ronú sí ní tábà àwọn yẹn sọ wọ́n gbé wàhálà kan wá bá àwọn yẹn jú rẹ̀ á bá àwọn yẹn jú àwọ̀ gbogbo ronú eléyìí kò tí kọ́ máa yẹn náà fìlà wọ́n ní ìyànjú tí ń gbà ọlọ́wọ́n máa fún un ládá tó ju tẹni tí ń yẹn náà fìlà lọ nítorí pé tí ń sin ọ̀gá láti mú kẹ́sì Islam ojú àmọ́ bí kò á jẹ́ kó gbogbo ẹ̀sìn náà lọ pàtì ẹ wá rí pé ọ̀kan ń ṣe sọ láti lọ ọ̀kan ń ṣe sọ lọ lé ó ní sọ láti títí dé ìṣá ìhun orí ṣe àwọn jókòó àwọn yẹn ni kìnnì kìnnì àwọn bíi tàwọn náfìlà pé náà ni òjò ìṣkà iná ló fà ló fi jẹ́ pé nìsín asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah asalaamata asalaama ẹnìkan ti sáré dé ẹ asalaamualá olóró kan ni kò sọ̀rọ̀ oníṣẹ́ bí ìgbà rí wọ́n kò yé wa torí mo ní astaghfirullah wa astaghfirullah astaghfirullah allahumma anta salaam wa minka salaam tabaarakta ya dal jalali wal ikram ilaha illallah wahdahu la sharika lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir gbogbo àkàrí o ti ṣe o ti ṣe subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n o ti ayatul kursi qul huwa allahu ahad qul a'udhu bi rabbil falaq qul a'udhu bi rabbin nas o ti kàkàkà nìkan gbé kékeré òun gbé bọ ayé ọ̀parun ni yóò bẹ̀ ná mo rò pé eyín because ìgbà míì àwọn èèyàn mọ̀ fi nǹkan díwọ̀ náà lọ́wọ́ àwọn iṣẹ́ olóore iṣẹ́ olóore tó sì jẹ́ pé tí wọ́n fẹ́ tì torí rẹ̀ bá tiẹ̀ jẹun kìí ṣe nǹkan kan tó yẹ pé tá a bá tètè respond sí ayọ́parun èèyàn gbọ́dọ̀ máa ṣàkíyèsí bẹ́ẹ̀ o wọ́n máa rò lọ́kàn rẹ̀ pé o lè bà tèmi jẹ́ èsì lè gbọ́ láyè kọ́ bà tèmi jẹ́ mo rò pé yé so kódà tó bá jẹ́ emergency ànábìyẹ sọ̀rọ̀ ní kíá tó bá ti sálámà ó yóò sọ allahumma lẹ́yìn astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram gbadaa ni o tó kọjú sáwọn èèyàn gbadaa ni o tó kọjú sáwọn èèyàn tẹnikẹ́ bá bá sọ̀rọ̀ ó lè dáhùn gbà tòtòrò ẹjọ́ àṣàkíyèsí torí pé ńgbà míì lórúkọ pé wọ́n ń pè yàn lọ sẹ́sìn ọlọ́run gbogbo dáadáa ni wọ́n wà sọ̀nù àgbọ̀dọ̀ sọ gbogbo dáadáa nù anabi sallallahu alaihi wasallam lọ pa àwọn kan sẹ́sìn ọlọ́ wọ́n sọ anabi lóko àwọn òpònú wọ́n ṣe wèrè wọ́n lé ànábì jáde kúrò ní ìlú yẹn Anabi ọ̀wá ti torí apè wọ́n wọn ọ̀gbọ́ ìbànújẹ́ kan kó wá dorí ànábì kodò kánábì òtún fi mú tara rẹ gbọ́ kọmọ tún mójútó tara àbí òye wa àhán dáadáa la fẹ́ ṣe kó ṣe sáwọn àgbàgbé àti ṣe dáadáa lórí ara wa àgbọ̀dọ̀ gbàgbé rẹ. torí ẹ̀ lànàbì tún ṣe jí lóru tó tún ṣe kìyàmù lẹ́yìn kìyàmù lẹ́yìn tọ́ báyìí ọlọ́wọ́n bá bá darí àwọn kan nínú àwọn àlùjọ́nù ọlọ́run darí wọn sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam náfà àwọn ẹ̀ta oró àlùjọ́nù kan káàkiri bíi mẹ́ta sí mẹ́wàá ọlọ́run darí wọn sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam fastama'u qira'atahu wọn wá farabalẹ̀ tẹ́tí gbọ́ alukur'ani tá nké ń ṣe sọ́láàtì lóru lábẹ́ igi dábìnù kan lójú ọ̀nà àti padà sí mẹ́kà wọ́n ń kí alukur'an àwọn àlùjànnú yẹn wá tẹ́tí gbọ́ alukur'an tá a nàbí kí. èèyàn tá a rí tá a rí tí ń rí wa àpékọ̀ gbọ́ ẹ̀dá tá a rí tó ń rí wa láì pè wọ́n àwọn sì wàá péjọ la ilaha illallah torí ẹ̀ man yartadda minkum an dinihi fasawfa ya'ti Allahu biqawmin. يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين gbogbo ẹni tó bá kọ̀ tó lòun ṣe islam náà ọlọ́run fáwọn míì dípò rẹ̀ because before before you say you are no more muslim you are nothing dábàá pé wọ́n lọ gbé islam rẹ̀ wọ́ gẹ́gẹ́ bíi tani irọ́ lásán à ń kà pọ́n kúlé là ń pọ́ who are you by the way who knows you pọ̀lọpọ̀ yẹ yín torí ẹlòmí ọmọ ọgbẹ́ àwa ni àwa la gbé islam tó ń lẹ̀ yẹn yẹ wo àwa lè jìká tí ò jẹ́ wo ti bọ́ọ̀lẹ̀ kò ní dáa fẹ́ jìká náà because islam ta ló gbèrú allah rabbul alamin ìgbà tí ò sẹ́yìn tí ò sáà bàbá ńlá yín islam ń bẹ àbíòsì torí ẹ̀ ni mo ṣe jẹ́ wípé wọ́n ń pè wọ́n wípé kó wá sóríire òun náà ò ṣe. wàláhì tọ́lá àwọn tí ó ṣe ń bọ̀ àwọn tí ó sì ń bọ̀ ojú tiwa ni ó ti pẹ́ ojú tiwa ni ó ti pẹ́ lánàá lánàá ní gbogbo orú àwọn ìlú wọ̀nyí báyìí ta ló ráyè kó n fẹ́ gbọ́rọ̀ lọ kí náà fẹ́ fi ṣe bí wọ́n fi ọdún ọdún máa péjọ fún bá sọ àti ẹ̀ má jọ àwọn èèyàn kọ́ pé kí ni wọ́n wí mbẹ̀ pẹ̀lú ògo ọlọ́run àwọn tí ó sì padà wá tún jókòó máa gbọ́rọ̀ ọlọ́run lẹ́yìn wọn ọlọ́ wọn jù báyìí lọ láì níye gbà so nítorí e, ló ṣe jẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ̀sìn ọlọ́run ṣe fáàrí àwọn kan ń bọ̀ àwọn kan ń bọ̀ táwọn máa ṣẹ̀sìn lójú méjèèjì àwọn wàá jẹni tọrẹ ra wọn lẹ̀ fáwọn múmìnì wọn jẹ òkúta àdìgbòlù eléyìí tó ṣe pé kò sí kọlù so bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ́lọ́ máa ń ṣiṣẹ́ rẹ̀ wàláhì mẹ́kà ìlú kẹfẹ́rí ńlá ni ní gbogbo àgbáńlá ayé tẹ́lẹ̀ pé ní mẹ́kà padà dà kánàbí ò tó kú ìlú ìsìláàmù tó tóbi jù ìlú ìsìláàmù tó tóbi jù wọn wá bí ẹnìkan dá ní mẹ́kà kánàbí ò tó kú tó tún wá sọ pé láàtà kan ọ̀zá kan mànáàtà kan àfi tí máa ń retí ká gé ahọ́n rẹ̀ dànù ẹnìkan gan kò tí ẹ lè ṣàpèjọ ibi tí wọn gbé ibi tí wọn gbé ibi tí gbogbo àwọn òṣòrí ibú nsima ma kò sẹ́ni tó lè ṣàpèjúwe rẹ̀ mọ́ n kàn jáde gbogbo kálukú ni pé Allahu ahad Allahu náà láwọn ìlú wa wọ̀nyí báyìí láwọn ìlú tó ń gbé ìsekèfèrí sọ́nà ọgbàlé ó tún gbangba á ó ti ó ti pọ̀ jù ìyẹn mọ̀ àwọn òkè ah lóòótọ́ ilé ìtajà làwọn ṣọ́ọ̀ṣì ó ti pọ̀ jù ah ah èèyàn mélòó gan lọ́wọ́ à ń lù ó ti pọ̀ jù wàláhì tàláhì bàtísì kìnnì kan ẹ tún rin wọ́n ti pè mítà bíi five hundred ẹ tún rin bàtísì míì ah ebi ah, bàtísì náà jésù kan náà sáà ní sáà so ẹ tún rin mi dìpa láìpẹ́. ẹ tún rí kan narrow life ẹ tún gbogbo ẹ lóríṣiríṣiríṣiríṣi wàláì musiba wàláì tàláì musiba kò sòro fọlọ bí báwọn nǹkan ṣe pọ̀ kí mọ́ṣáláṣí ọgbà pò rẹ̀ wàláì tàláì kò sòro fọlọ wọ́n kàn pọ̀ lásán ni without customer láìpẹ́ láì jìnnà nínú àánú ọlọ so nítorí pé ọlọ́wọ́n bá òun tiẹ̀ tó bá fẹ́ fa àwọn èèyàn mànà kò nídìí láti anybody. ẹ ni ti ń gba islam nísìn òun gan ti máa ń narètì fún yín ẹ mà yanu ni ẹ mà yanu bí ọmọ kan tó lòún gba islam tó wá sí ṣẹ̀ríà lónìí ó ní òun kóun tó gba islam òun ti kọ́kọ́ yan chọ́ọ̀chì lódì kí ló dé ẹ wò bọ́ọ̀lù ṣe máa ṣe sábàbí ó ní kan ló ṣẹlẹ̀ láàrin àwọn ní ìwà táwọn páìtọ̀ páìtọ̀ àdá sí lọ́nà tí ọ̀dà wọ́n sábòsù náà gẹ tẹ́lẹ̀ náà kọ ìwúrí náà gbọ́n fẹ́ kò yí òun gbà ń so bí ò sì yẹ ló bá yan lọ ó wá ń gbé àwọn wò síra wọn pé ìwọ lọ sí ètò òun ó sábò mú àwọn ló bá dúró sí ó at the end of the day ó bá lò lálà lórí sọ fún akẹ́nìkan lọ sí di islam wàláhì tàláhì nǹkan ńlá ni islam tẹ̀rí tó lọ́n bá fẹ́ fi mọ̀nà kò nídìí anybody ó wá ní òun á lọ́nà pọ̀ ń sáré òun wà lórí ìdùbúlẹ̀ àwọn èèyàn ọ láwọn ará ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì àwọn kan wọlé wọ́n gbàdúrà bí sá pariwo lóun lórí wọn kọrin wọn ò rí jẹ́ǹjì kankan àwọn mìíràn tó dé wọn tó kọrin tó rí jẹ́ǹjì kankan àwọn kó àyà àwọn náà kó àyà òun ò sáré jẹ́ǹjì kankan ó wọn náà kọ wọlé wọn mẹsìn wọn so àwọn náà sá sàdúrà tí wọn tó wọn sè wọn rí bọ́sẹ̀ pẹ̀yìn ìdá tí wọ́n ń lọ lójú àlá náà ni o ẹnìkan ni wọn kàn padà wá ni wọn ni ló bá sọ fún un pé má gbàgbé Allah wàláì kò jù bẹ́ẹ̀ lọ má gbàgbé allah ah, kí ni jẹ́ allah ó lọ ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ ó sáwọn pé báwọn sọ allah ẹgbẹ́ allah kí ni jẹ́ bẹ́ẹ̀ ó wọ̀ ọmọ tó ń bá lọ bí àwọn ọmọ mùsùlùmí tí àwọn jọ ń gbàdúgbò pé kí ni jẹ́ allah ọlọ́run tó dá wa ni òní jẹ́ bẹ́ẹ̀ so wọ́n sì wà ní Ìbàdàn poli wọ́n tún sì lọ bá àwọn ọ̀rẹ́ òun tó mọ Islam tó mọ Islam wọ́n sáré explain fún un allah ọ̀la gbọ́dọ̀ sìn ńlọ́dá wa kò lórogún kò níye kan kò ní mọ̀lẹ́bí òun náà la gbọ́dọ̀ sí oní bọ́lá sáṣẹ kó islam tó ń lọ́kàn allah rántí allah ọparí tó ń torí dé ẹni tó lọ́wọ́ bá tún sí lọ́nà náà sáyẹn pípọ̀ náà ṣe sí náà ó kẹ̀lé pé bàbá yọ sóhun <laughs> bàbá rẹ̀ wo lọ yọ sí ọ ó lè pe tí tó ń sálàyé kò lè yẹ mi fọlọ́ pé rọ ò lè yé wa. Hmm. so torí de eléyìí bẹ́ẹ̀ ni tọ́lọ́mùbá fẹ́ fìyàn mọ́ anabi wa ń kí alukur'an àwọn àlùjọ́nù yìí wá tẹ́tí gbọ́ anabi gan ò tiẹ̀ mà pẹ́nìkan ń tẹ́tí gbọ́rọ̀ òun títí tọ́lọ̀ ń fi sọ àyà kalẹ̀ pé wọ́n idh sarafna ilayka nafaran minal jinni yastami'una al-Qur'an falamma hadaruhu qalu ansitu falamma qudiya wallaw ila qawmihim mundirin. قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم ومن, لم ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين Ànábì sallallahu alayhi wa sallam kò mọ̀ pé ẹnìkan ń gbọ́rọ̀ àmọ́ kó àwọn kan péjọ wọn ń tẹ́tí gbọ́rọ̀ títí táyà ìfisọ̀kalẹ̀ nínú Suratul Ahqaf tọ́ra àwọn rẹ̀ rí nù pé Ànábì ọ̀mà ń tọ́pa mọ́ Ànábì gan ọ̀gá wa kò mọ́ ń tọ́pa mọ́ báwo wá nìwọ kúrúntù kọ́ wa máa tanra rẹ jẹ tó wọ́n máa fánu fáwọn yẹn pọ̀ ọmọ ntọ́pamọ́ ó ní wọ́n máa gbéṣẹ́ wa bí contract ẹ bá wọn yẹ̀ wò ẹ bá wọn yẹ̀ wò ọ̀gá wa ni o kọ́ ọmọ pẹ́ nìkan tẹ́tí gbọ́rọ̀ kọ́ lọ́wọ́ tó sọ àyà kan ẹ wá wo wàhálà táwọn ibi sì lọ sí Taif táwọn bá a mọ̀ pé wọ́n sọ̀ ń lóko kí ló fẹ́ gbé lọ Taif àràgbá nàbí òtún mọ̀ ntọ́pamọ́ nù fa. wọ́n sì ń fáwọn yẹn pé ọ̀nà ọ̀dà ẹ máa lọ aláàjì ọ̀nà ọ̀dà àti yẹ̀ wò <laughs> irọ́ lásán ó sì lọ́nà ọ̀dà àti yẹ̀ wò ó tí ì fifty làwọn ẹlẹ́gìrì wọ́n bá ti dènà dé wọn wọ́n bá ń kékeré tó bá dúró bàbá òfò yìí sì ti <laughs> ń bá ríran sí tiwọn. gbàsí kó anabi máa ń tọpa mọ́ ẹ dákun kí ló gbé lọ yìí wàhálà lórí wàhálà ìyà tí yóò so nítorí délé yìí báyìí àwọn àlejànú àwọn anabi lásán ẹ àwọn èèyàn bá odidi anabi gbéra rẹ̀ lọ bá wọn àwọn ilé tí lé wọn ọ̀gbà ẹ wá wà àlejànú táwọn ọmọ pé ń wa ọ̀wọ́n tánàbí ń sọ láti ni wọ́n dolo pèpè lọ sí díẹ̀ sísá abẹ́ ìgbọ́n tí wọ́n wí nu ọlọ́ni wa idh sarafna ilayka nafaran minal jinn rán wọn létí nípa àgbàtà sẹ́rí apá kan nínú àwọn àlìjànú sọ́dọ̀ rẹ̀ yastami'una al-Qur'an tí wọ́n ń tẹ́tí gbọ́ al-Qur'an sí yasma'u yasma'u kìí ṣe wù gbọ́ ń ta sétí rẹ̀ ni yastami'u wọ́n tẹ́tí gbọ́ ní ìgbà tá a sẹ́rí apá kan nínú àlùjẹ̀nu sọ́dọ̀ wa Ànábì sallallahu alaihi wasallam nígbà tó ń ṣe sọ̀láàtì lóru tí wọ́n wá ń tẹ́tí gbọ́ Al-Qur'ani tó ń ké. falamma hadaruhu qalu ansitu tábí ah, ah, tó kọ́ pé tó máa ń ké al àdákẹ́ ni wọ́n ti sọ fún wa pé dákẹ́jẹ́ la ilaha illallah nígbà tí àwọn tábìrì táwọn sì jẹ́ pé táwọn ẹbí máa ń ka alukurani wọ́n ní ẹ má tẹ́tí gbọ́ wọ́n lọ wọ́n òfin ẹ má pariwo tí wọ́n ti ń kà. bí àwọn Abu Jahal àwọn firawuna ìjọ yìí ẹ má pariwo ní ẹmọ́jọ orí kàkẹ́ gbọ́ kí ló ń sọ pariwo ní ẹmọ́ ká. gẹ́gẹ́ bí ṣetán wà gbọ́tàn pípé fún sọláàt yóò mọ wá wú lérò pé kò ní fóun láǹfààní àti gbọ́ ẹ̀yin náà sì ní gbọ́ irọ́ ni ọba wúwú jù bẹ́ẹ̀ làwa ń gbọ́ wọn á ní wúwú tí ṣètò àdìsí ó wúlò fún torí pé ànábì sallallahu alaihi wasallam sọ pé nǹkan kan àbẹ̀yàn kan àbábẹ̀mí kan àbáláì lẹ́mìí lára kan kò ní í gbọ́ ìpè tí olùpèpè fúnṣọ láti ń pèpè àyàfi kó jẹ́rìí gbè tó bá ti jọ́ gbẹ̀ndà tó fi dórí àṣetán tó bá ká àṣetán ni náà gbọ́ ni yóò jẹ́rìí gbé àti agbọ́ kí n jẹ́rìí pé ẹ̀kọ́ wà lè jẹ́nà ìdí ni tó fi fọwọ́ ti tí ọmọ yẹn wúúúú lòún gbọ́ so ìdí nu ó pè ó torí pé kò ní jẹ́rìí pé múmìnì bó ẹ̀rí wá sọnù ni tó bá yẹ pé ìṣètọ́nì náà la ní ìyẹn ni pé by force ọ̀fẹ́ ọkọ̀ tó kọ́ àìgbọ́ làjẹ́rìí wọn á ní kọ́ máa pèpè fún sọ̀lá àti oní wọn fàbùkù kọ́ wọn ò jẹ́ ọmọ adáwákà ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n pọ̀yàn lébà wàláhì tàláhì wọn kàn rí wọn náà kó ń pèpè fún sọ̀lá àti àti ah, bàbá èèyàn yẹpẹrẹ ni yẹpẹrẹ báwo ó ń gan lèèyàn ńlá Umar ni lawla al-khilafatu lakuntum mu'adhdhina tí ò bá sí tó lórí tí mo jẹ́ tí ń ráyè ní kése pé torí káyè olórí ga o olórí tí mo jẹ́ tí àìrójú ń dà mí láàmú ọ̀rọ̀ àwọn èèyàn tí mo ń yanjú èmi gan ni bá máa pèpè fún sọ̀làtì tó ń torí de eléyìí ọ pàtàkì kí ọ̀nà ti ẹ̀dán wò lẹ́ẹ̀kan nù gbèsè ayé rẹ̀ náà wọn kàn du lè máàmù ó sì ti fẹ́ pa gbogbo ará àdúgbò tán torí pé ọ̀jẹ̀ lè máàmù so wọn náà dán wò kó ṣe kó ṣe kó pèpè fún sọ̀làtì kí ń ṣe sọ̀làtì ọmọ á pariwo rabbana wa lakal hamdu eléyìí kọ́ o ah, ló pèpè fún sọláàtì ó pèpè ó pèpè ó pè àwọn èèyàn pé wá sí sọ tó wá sí ṣe tó ti parí òun ṣe kọ́ ọmọ khalas òun lè mọ́mú ló kúta fẹ́ gbọ́ eléyìí èèyàn gbọ́dọ̀ gbìyànjú tọ́ tẹ́lẹ̀ ìbáyé wa wọ́n sọ fúnra wọn pé ẹ̀dákẹ́ فلما قضي nígbà tí Ànábì ka kí ó tó ọkà tán ولوا إلى قومهم منذرين wọ́n padà sọ́dọ̀ àwọn èèyàn wọn lẹ́ni tó di ẹni tí ń ṣèkìlọ̀ wọ́n di olùṣèkìlọ̀ wọ́n di olùmọ̀tí tó ń pè yàn lẹ́sẹ̀kẹsẹ̀ ìlà àwọn àwọn tá a lọ bá ń tọ́ ìfùfà ń torí tọ́ lọ odidi ànábì gbéra rẹ̀ lọ bá wọn fa àwọn àlejànú ló sì gbéra wọn bá ànábì fa àwọn ẹni tá a lọ pè wọn àwọn ní kíni kíni ń pé ká ṣé muhammadu tí wọn lé ká mọ́kà líle ká lé ojú títí mọ́kà lọ. ẹ wo ọlọ́run qalu ya qawmana ńgbà padà na náà wọn lẹ́yìn ẹ̀yàn wa o inna sami'na kitaban unzila min ba'di Musa àwa gbọ́ tírà kan tó lọ sọ̀kalẹ̀ lẹ́yìn ti Musa o ó túmọ̀ sí pé ń bẹnu tọ́ musaddiqan lima bayna yaday tíra yìí jẹ́ olùjẹ́rìí òdodo sí tíra tó tu síwájú ẹ̀ o yahdi ila al-haqq ó máa fi ní mọ́nà lọ sídìí òdodo àwọn ìtẹ́ gbọ́ ni ẹ̀ tí gbọ́ ju tò ní lọ wọ́n ní àti tara rẹ̀ mọ bí yòókù òṣèlú wa ila tariqin mustaqim a sì máa darí èèyàn lọ sójú ọ̀nà tọ́tọ́ ya qawmana ajibu da'iya Allah ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ pé olùpèpè lọ sọ́dọ̀ ọlọ la ilaha illallah wọ́n ń lọgun rẹ̀ fáwọn èèyàn wọn pé kó di mùsùlùmí wa aminu bẹ́ẹ̀ kẹsì gbàgbọ́ tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ yaghfir lakum min dhunubikum Ọlọ́run ṣe àforíjì fún yín nínú àwọn ẹ̀ṣẹ̀ yín wa yujirkum min adhabin alim ló sì là níbi ìyà tí tani tí roni. ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض ẹni tó bá kọ̀ láti jẹ́ pé olùpèpè lọ́sọ́dọ̀ ọlọ́run kọ́ mọ̀ pé òun èé sẹni tó lè dọ́lọ̀ ńlá gara lórí ilẹ̀ o lè dọ́lọ̀ ńlá gara ìwọ gẹ́gẹ́ bíi ta ni ganan rí tó yẹ pé ọlọ́run bó ní kọ́ kákò tó sì kákò tọ́lọ́run ní kọ́ kákò kó di kánkó ó sì kákò ó di kánkó kò sí ní tó lé sí bọ́lá ni kò dín kọ́ gbàgbé nìsín kò dé lùbọ́ kó kó kó kú dànù kan kẹ́nìkan ọmọ rí ọlẹ̀ wọ́n láì lábàtà kò sì sí tí ọ̀sẹ̀lẹ̀ àbí òye wa ọ̀dàmdàmà àrẹ yìí rọ̀bùn bìdàmbìhìn tẹ̀sẹ̀wọ́hà wọ́n lè yọ kọ́ọ̀fù ọkùnrin àhà ọlọ́run pa wọn roboroboroboroboro pa wọn gbogbo lẹ́kún fọ́fọ́ ọlọ́run tiẹ̀ bẹ̀rù kí ni kí ni àwọn àjàkáyé àrùn kankan tó lè ṣẹlẹ̀ kan ọdún tó kọ́kọ́ kọ́ parun kọ́ parun rubbish kálukú wá sí mi kò sí ntọ́kọ náà àwọn alámọ̀ọ́rọ̀ ní pété abáwá ṣiṣẹ́ ìtẹ́bù lápò gbogbo àwọn ìdọ̀tí lọ ìdọ̀tí kí ni wọ́n gbọ́ wọ́n pátá kọ́ parun máa jàkáyé àrùn kan máa fẹ́ tàkàkọ́ tàkà àwọn náà látò kókó àwọn náà láti kókó torí títàkà rẹ̀ ọ̀sẹ̀ yẹn ọlọ́run kíkó kúrò rẹ̀ náà ńkọ́ kọ̀sẹ̀ yẹn lọ wọ́n á sọ pé bẹ́ẹ̀ kan sí wọlé rẹ̀ kọ̀sẹ̀ yẹn àtijáde rẹ̀ ńkọ́ kò sì ní sẹ́ irọ́ lásán ẹ̀sẹ̀ ìbọn retí permission yóò kó wọnú ilé rẹ̀ tó lò ó ṣeun láti máa ṣílẹ̀kùn lẹ̀ kó sì ṣí wíńdò lẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ lè dà kó sí ti ṣẹlẹ̀ ń dáadáa báyìí dàtọ́ sẹ́yìn rẹ̀ tọ́ àwọn àlùjọ من دون الله من دونه أولياء أولئك في ضلال مبين ẹni tó bá kọ̀ láti tẹ̀lé ti olùpèpè yìí kò lè dọ́lọ̀ lágara lórí ilẹ̀ o kò sì ní ní àwọn alágbàálẹ̀ kan yàtọ̀ sọ́lọ̀ àti pé àwọn ẹni tí wọ́n bá kọ̀ láti jẹ́ pé àwọn ni wọ́n ń bẹ nu ànùtọ́ hàn. anábìwá ṣe àwọn ọjọ́ kan ó ṣe àwọn ọjọ́ wọ́n wẹ́rẹ́ kan ní náxlá yìí àyè tí dàbí nu wáyìí. زيد بن حارثه واسف النبي صلى الله عليه وسلم ما ولوت سو مكه قد لو باو قريش وقد اخرجوك تو يبا ولا واسي ليو جادي تو في لطائف طب النبي قال يعني يا زيد ان الله جاعلا لما ترى فرجا ومخرجا وان الله ناصر دينه wa mọ̀bìrún nàbíyà ó ní rọ Zaidu dájúdájú ọlọ́wọ́ bó sọ̀nà àbáyọ náà ni yóò sì ọ̀nà àbáyọ ọ̀nà ọ̀là fànàbì náà ni torí pé ọlọ́wọ́ yóò sì àrànṣe fẹ́sìn wọn anabi wọn padà sí ọwọ́ aràn ọkùnrin kan láti inú ẹ̀yà Khuzā ọ̀rọ̀ sí Mut'im ọmọ Addi wípé màá darapọ̀ màá darapọ̀ máwọn ẹni tí ń bẹ lábẹ́ ọ̀dọ̀ rẹ̀ yẹn ni pé wọ́n lọ́ọ́ dáàbò bò mí bá ní bẹ́ẹ̀ ni mo gbà kékeré anabi gbẹgẹ ó gbẹgẹ sí anya ó ní mọ gbà pé bá fẹ́ kọ́tì ọ̀tán láàrin yín àtọ̀tá yín ẹ̀yẹn sá ti gbẹgẹ sí anya ẹgbẹgẹ sí anya mínísìn lọ́jọ́ kan kẹlọ páàkì mọ́ṣínì yín sílé rẹ̀ bóòlù ti jẹ́ ẹ̀yin ò nílé tí yín ni àà. Ah, wọ́n mọ̀ pé kò lè wà lọ́dọ̀ yín kí mímí ọ̀mì ládùúgbò yìí ta ni ọmọ yín bàbà ìjà tán àbí ọ̀tẹ̀ ìjà tán wọ́n ti wọlé lọ báwọn ìyàwó ọ̀gbọ́n tọkùnrin yẹn sọ ni ó ní mọ́ṣíìnì òun ò lè wà lọ́dọ̀ mi kí mímí ọ̀mì ta ni ò sì mọ̀ mí ń bàbà ládùúgbò yìí ẹni ìyàwó náà mọ̀ yín bàbá ta ni wọ́n. ọgbọ́n ọ̀tá mi ló ní bàbá mi ní so wàláì kò ní sùn tí lè máa jọ yóò sọ machine torí kò lè bá a pé bàbá ló lóòótọ́ mímí kò ní mí machine lọ́dọ̀ bó bá jẹ́ pé tẹ́lẹ̀ yóò sùn kò ní sùn tí lè máa nítorí pé kí ni yóò fẹ́ mú kí ọkùnrin ọgbà pé ni. bẹ́ẹ̀ náà ní tànàbì sẹ́ńbì nígbà wọn káfíìrì tó yẹ kí wọn rẹ ànábì ní ẹ ń sọ sábẹ́ ààbò rẹ mọ gbà arákùnrin bá pe àwọn ọmọ rẹ àtàwọn èèyàn rẹ wọn ní kálukú kó gbé nǹkan ẹja wọ <laughs> ẹni tí ò fẹ́ ṣe tẹ́lẹ̀ ah, ànábì wa ọgbọ́n púpọ̀ ẹ wàláhì náà la sọ pé tí a bá jẹ́ mùsùlùmí kò gbọ́dọ̀ gbọ́ tọ́ máa sọ̀rọ̀ bí gbà nǹkan ṣe ọ́ ṣé mùsùlùmí náà ó ní mùsùlùmí náà sọ́kọ́ sọ́kọ́ náà ẹ rí i pé olóòtà yóò dàngájíá ní sìkè ṣé mùsùlùmí náà yes mùsùlùmí ni ló kẹ mùsùlùmí ni mí kẹ ok <laughs> tó bá jẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ káwọ́ ẹ rí i pé náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ làákà yìí nìsí so nítorí di eléyìí ànábì ni ọ̀dọ̀ rẹ ní ndèsì bàbá yìí náà ni à èèyàn gbọ́dọ̀ pọ́ wọn bẹ lábẹ́ ààbò ní kójú òtì ẹ̀yin ọmọ ìṣẹ́dé ẹ̀yin fámìlì ìṣẹ́dé ẹ̀ gbé nǹkan àjàbọ̀ kó nke nǹkan jà o kọ́nìkàlùkù ó dúró ní orígun muhammadu ti tọrọ ààbò mi ilaha illallah ọ̀tá ànábì ni bá torí ẹ̀ kí ló dé táwọ̀ wá gbọ́n torí pé ń gbà mí ẹ̀ sọ̀tà kú mi àbí bàbá alágbájá di aburú fún ọ tó ń torí di anabi sallallahu alayhi wa sallam wọlé àtún àti zayd ibn haritha ẹ gbogbo akẹ́kọ̀ọ́ nù zaydu pẹ̀lú bí òye tiẹ̀ ṣe ma àti báwọn náà ṣe sọ pẹ̀lọpẹ̀lọ wa rondo yìí wípé wà nábì àwọn èèyàn yìí ló lé ọkọ olùdàfi lọ́tọ̀ yìí nísìnyìí dábàá tún gbá wa tún lọ ń bè mí o Anabi wa sọ pé ọlọ́run ọ̀rẹ́sìn rẹ̀ lọnà ni yóò sì gbá ànábì ọ̀nà wo wá ní gẹ́gẹ́ bá nàbì ṣe sọ fún Abubakar ǹgbà tí àwọn kèfèrí tí wọ́n dúró sí ìdí kòtò thaw tí ń bẹ lára jabalu Thawr ní Mẹ́kà táwọn òsìmọ̀ kánàbì lọ gbọ́ sínú kòtò yìí etí kòtò wọn sì dúró sí kẹrù bọ́lá ṣe máa fọyàn lójú láì jẹ́ pé fìtílà àti ìkú lágbárí ẹ̀ so wọ́n dúró sí etí kòtò yẹn àwọn wá wù ọ̀kan Allahu akbar wọ́n wo ọkọ pé bó muhammadu lè gbà ebi ah, ah, gbogbo ọ̀nà náà là ń rí. sọ̀sọ̀ bàtà ni táwọn wá níbi làbọ̀kàrẹ̀ wá ní law nadara ahaduhum bayna qadamayhi la ra'ana tẹ́nìkan ni wọ́n bá wo àárín ẹsẹ̀ rẹ̀ méjèèjì àwa ni ó rí tọ́ba wulẹ̀ àwa ni ó rí. alẹ́ wa sọ fún Abubakar pé ma dhannuka bi ithnayni Allahu thalithuhuma kí ló rò lè ṣẹlẹ̀ sí ẹ̀ méjì tọ́lọ́ aburú wo ló rò kó lè ṣẹlẹ̀ sí wọn. a idh yaqulu li sahibihi la tahzan inna Allaha ma'ana má bọ̀kà jẹ́ o má bàánú jẹ́ ọlọ́run bẹ pẹ̀lú wa ọ̀hún ọlọ́run bẹ pẹ̀lú èèyàn kẹ́nìkan orí kòkò dún mọ́ yẹn ọlọ́run bẹ pẹ̀lú èèyàn kẹ́rù ọba yẹn àfi bẹ́ẹ̀ ṣe sọ pé wọn bọ́lọ̀ dúró lódodo máa dánú kẹfì tìǹyìn lọ́hùn tẹ́lẹ̀ tó kùmà aburú wo ló rò kó lè ṣẹlẹ̀ sẹ́ni méjì tọ́lọ̀ sí kẹta wọn kó sí ìwé náà lànàbì sọ fún sẹ́yìn ní àríkàǹbì tí wọn mọ̀ kọ́ lọ́wọ́ rẹ̀ sìn rẹ̀ lọ́nà tí wọn fi yóò gbá nàbì rẹ̀ jẹ́ rí wọ́n sá ti máa wòran ẹni tó bá bẹjú ńkọ́ yóò rí mu báyìí ẹ wá wo òye tọ́lọ̀ fún ànàbì sallallahu alaihi sẹ́rí Mut'im eh, ibn Adi ntọ́ sọ ni pé ó ní káwọn ọmọ àti fámìlì òǹkọ́ kó nǹkan ẹ̀jà kíkàlùkọ́ lọ dúró lára orígun kọ̀ọ̀kan ti Kàábà ibi tí àwọn kòfàrò ti fẹ́ dáná bí dúró náà nù kọ́ lọ́dún bẹ̀ báyọ̀ bí ṣe dé anabi ńlọ ńlọ ńlọ títí tó fi dé al haram Mut'im ibn Adi wá dìde ó jókòó lórí ràkúnmí rẹ̀ ó wá pépè ya ma'shar Qurayshin inni qad ajartu Muhammadan fala yahijhu ahadun minkum èmi ò encourage èmi mo ti gbà láti fún Muhammadu láàbò ẹnìkan nínú yín ó dúnkòkò mọ́ Muhammad sallallahu alaihi wasallam ọkùnrin jọ ọkùnrin ọkùnrin ju ọkùnrin tó láwọn èèyàn mi wà tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ ẹ bá ní kò ní rí bẹ́ẹ̀ èèyàn ó sì kàn dé yọ ẹ ti mọ̀ pé wọn yẹ sẹni tí sọ̀rọ̀ tí kò jẹ àwọn ọmọ gbogbo mọ̀lẹ́bí ló sì kó nǹkan ìjà lọ yìí bàbá yìí mí ní business torí ẹ kálukú ra tàdí mẹ́yìn bíi ti aṣíwájú wa ni Umar radiyallahu anhu. tí gbogbo èèyàn ń yọ lọ Madina ó ń sì wá sí tawaf wọn á gun rẹ̀ wọn rárá ẹ̀yin ẹ̀yàn bá a ẹni tó bá wù kọ́ mọ̀ wọ́n dọ́mọ òru kan a kì í sì ṣe é mà ẹni tó bá wù kíyàwó Hmm, tora àwọn ọkùnrin jọkùnrin lọ wọn là wa lọ tìjàkadì kọ tọ́wọ́n àti tí sọ kò owó ibẹ̀ ti máa fọ lọ mú kékeré òsì <laughs> so nítorí di eléyìí ó máa ń sọrọ ó mú jẹ ó bí ẹnìkan dáa pé bó ti sọ náà ni bá pọ́ máa bá ní ọ̀dà ni pé ọ lọ sí náà ni bẹ́ẹ̀ náà ni al-Mut'im sọ̀njọ́ ta wí ẹnìkan ọ̀wọ́dọ̀ ọ̀họ́júmọ́ Muhammad dípò pé ó dún kòkò mọ́ arábìnrin wa ń bọ̀ sallallahu alaihi wasallam ó ti parí ti parí kò ní ìdíkí wọn náà wá sọ pé ṣé ẹgbọ́n tí wọ́n gbà bẹ́ẹ̀ gbọ́ pé nígbà tí nígbà tí àríta ń bọ̀ tẹ́nìkan máa ṣe kí ni ìyá ni ó jẹ́ o so kò ní ìdíkẹ́yìn ọ sọ̀rọ̀ máa tọ́lọ̀ bá ti ṣe ẹni tí ń gbèjà rẹ ọkàn dákẹ́ ni torí kò sọ̀rọ̀ tó sọ ńgbà náà tí ò tó ní jabọ̀ ọkàn rà dákẹ́ ni anabi náà ń bọ̀ anabi ń bọ̀ kálukú anabi tí wàá dẹrù jẹjẹ báyìí anabi ti dẹrù jẹjẹ títí tí anabi fi dé arukun ibi tí hajarul aswad wà gbogbo yẹn ti di sọ́jà tí ń sọ anabi la ilaha ẹni tá a fẹ́ mú àtúwájú ẹni tí ń sọ tọ́ anabi bá lọ ọfẹ nu kó hajarul aswad ó tún ṣe rákà méjì lábẹ́ kíkálukú sọ ẹ̀yin rẹ̀ lànàbí wa lọ́ọ́lé Mut'im ibn ibn ibn Adi àtàwọn ọmọ rẹ̀ gbé wọn ra gbàdí ànábi sallallahu alaihi wasallam pẹ̀lú títí táwọn ànábi fi wọlé lálàáfíà ẹ rántí pé àwọn ò tí gba Islam fa. la ilaha illallah ìyẹn ni kí àwọn èèyàn kan kódà àwọn ọba àjọta rẹ ẹkan láàrin ẹ máa fi hàn pé akàyín kún akàyín kún àmàyín bí eléyìí ọba àlù ọba àlù yẹn kì pé mùsùlùmí kan náà ni àbí òye wa lẹ́ẹ̀kan láàrin select ọba àwọn ẹ̀kọ́ ọmọ ẹ̀kọ́ ọba kí ni. gbẹ̀gẹ́lẹ́ tá àwọn ọba ya àwọn ọba ẹlẹ́bọ fa òkèlè abẹ́ fi ṣe kẹ́kẹ́ kan bẹ́ẹ̀ lẹ́ lómi àwọn àwí báwo kúkú mọ́gà tí ṣéwù náà yí padà lọ́gbẹ́ ọba kí sa kálukú ọmọ sọ bẹ́ẹ̀ tòótọ́ ìmọ̀ wa dé bẹ́ẹ̀ èèyàn tó wá pẹ́gùn lọ́wọ́ lọ́wọ́ pé bàbá amárírì iṣẹ́ tẹ̀ ń ṣe ń lò yìí àwọn aṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe. <laughs> tẹ̀sí fẹ́sì islam wàláhì wàláhì tẹ́ ẹ bá fi lè kú mbẹ yóò fẹ́ ṣiṣẹ́ takuntakun fún islam kó tó kú àwọn ọmọ wọn kàn pa mí lẹ́nu o n ṣiṣẹ́ kankan fún islam o so ẹ wá yẹ kí n ṣe kan tó kú ọ̀nbẹ́nu tẹ́ ẹ ká fi sínú àjẹ́ńdà àjàmá wàláhì tó wà ọ̀nbẹ́nu dáwà ọ̀nbẹ́nu dáwà kí ọ̀sán náà ti pọ̀ jù tó jẹ́ pé team of six team of seven àbí team of five àbí èyí wa so láti wá lọ sí ziyara ọba kan gbogbo ọba àmọ́ àwọn ìdọ̀bálẹ̀ ìkúnlẹ̀ o ọba náà sì bá wa mọ̀ iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe fẹ́ sìn ìlà wa wo sàkún pé ah, mm, ẹni tí ọ ilá yẹ ọyẹ ká bọ́lá fún àwa kì í ẹyọ ọmọ ẹkọ àwọn ẹ̀bùn wa ẹ̀rì ìgbà tó ná ọba kọ́mẹ́ntì ẹ lè ṣàpèjúwe èyí tẹ́ ẹ rí pé mo ṣe ń nu iṣẹ́ takuntakun tẹ́ ń tọ́ka sí i ah, bàbá àlè mọ Yorùbá sọ wọ́n á ju yín <laughs> àwọn iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe ọlọ́run rí àwọn èèyàn náà dáàmà wàláhì lẹ́yìn ìgbésẹ̀ ọ̀hún ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí rí change tẹ̀mẹ́jà kàn máa condemn yàrá kíni ọba kíni gbàgbàgbàgbà àbí òye wa ìgbà míì ọ̀pọ̀lọpọ̀ àǹfààní là ń sọnù fún Islam wàláhì ó lè jẹ́ pé lẹ́yìn rẹ̀ lẹ́wàá rí i pé yes àwọn nǹkan ńláńláńlá ó lè tún ránṣẹ́ pé kí lẹ́yìn fẹ́ kàn ó sì kí lẹ fẹ́kùn òsè fún islam tó torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹja fi sínú àṣàlíbù da'wa ká target ó lè jẹ́ pé this year èèyàn mẹ́ta la fẹ́ lọ bábà èèyàn mẹ́ta ta àwọn ò retí result o ti wà kàn nípa gbìyànjú àwọn ànábì sallallahu alaihi wasallam ọ̀tá rẹ̀ ló tún sọ báyìí fa nítorí pé wọ́n wọ́n gbé wọn sípò pé òótọ́ bẹ́ẹ̀ so àwa náà gágá fúnra ara wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan làbá ti achieve fún Islam yìí tó bá pa àwọn náà nírú àwọn pọ́lísì yìí báyìí so eléyìí inshallah a try láti set committee kan fẹ́ pé àwọn ọmọ ṣiṣẹ́ tọrú nǹkan báyìí so tí wọ́n á ní pé kí wọ́n dá mọ̀ràn tani ìgbà wo kí sì ní irú àbí òye wa tani ìgbà wo kí sì ní irú ẹ̀bùn ìgbà tó bá ṣùgbọ́n ayé tani àti tani àti tani ọmọ agbéra láti ṣerú nǹkan wàláhì yóò mú ìlọsíwájú gidi bá súnà yìí yóò mú ìlọsíwájú gidi bá súnà yìí èyí sọ bá nìkan gbogbo ẹni tó bá wà ń pò ńláńláńláńlá a ti ń pe àwọn masses àbí òye wa àwọn wọ̀nyẹn àwọn ò retí pé kí wọ́n ṣe islam tá à ń ṣe but à ń fẹ́ kí wọ́n lòpọ̀ wọn yẹn láti má jókòtà àdìgbò lù fún lọ́síwájú ẹ̀sìn so n ta fẹ́ achieve òtún bá lọ ọlọ́run aláàánú wa ni tó bá tún wá rí i pé káwọn náà ṣe mùsùlùmí náà ni ó pe àwọn náà inú ìgbésẹ̀ náà ni gbogbo ó máa tó nítorí di eléyìí báyìí mo dára mi mà kì í ṣe pé wọ́n yàn mí ìfẹ́ sí tẹ́lẹ̀ náà.

ẹ wá dáhùn torí tọ́ lọ́ọ̀ kí ló dé tí gbogbo ẹ jẹ́ àgbà north àwọn alágbà south. aleykum salaam wa rahmatulah wa barakatuh alhamdulilah bó o la pe orúkọ yín tọ ẹ fi wọn sí alhamdulilah so àbí wá sí oúnjẹ pro. sọ ọjọ́ ló ti ṣe jẹ́ ẹ dákun ẹja tọrọ àwọn kan wọ̀nyí kì í nǹkan àwàdà àwọn ó wù kí Islam kó spread Ọpọlọpọ nínú àwọn èèyàn yín àwọn ò lè fún wàrà ń gbà mí àmọ́ wọ́n lè so tẹ bá tẹ bá wọn along lọ síwájú sí lọ síwájú kọ́nà ọba kò sí bẹ́ẹ̀ fún wa so kọ́mítì yẹn ẹ freedom láti rò ó láti ti sọ pé àsìkò ti tó tó ẹ̀ka ṣerú ìgbésẹ̀ báyìí so ìyẹn ni pé ẹ̀yin lẹ́ẹ̀mọ́ ta ló lobó báyìí so kọ́nà ọba kò fún yín sí ìdánilẹ́kọ̀ọ́ wa kọ́ wa sókun báyìí lónìí kọ́nà ọba kó gbàdúrà wa kọ́nà ọba kó túbọ̀ rẹ̀ sí Islam lọ́wọ́. kó túbọ̀ sí àtìlẹ́yìn fún sunnah nabi wa muhammad sallallahu alayhi wa sallam subhanakallahu wa bihamdik ashadu an la ilaha illa ant.